insha Allah anyị aja na karatu sí ọ̀kàdínú ìtìrẹ́bù lóòrò ara 39 bìrìbìrì láàrí ọgbọ́ọ̀kà ọ̀fọ́nyá sáàrin bìrìbìrì láàrí 39 ọ̀rẹ́ ìdáyà ń karatu òṣì hassan alhaji ìyá tàbí àgbóyí òkú ẹlú ìmọ̀ ọ̀rẹ́ ìdí ìmọ̀ ìgbẹ́gbẹ́ àti kàdún wa nígbà aláṣẹ àdún wa ní àkọ́ ọgọ́dùkọ́ olúwàlá àjọmọ́ bàbára rẹ̀ kù lẹ́ ẹgbẹ́ ọgbà kàrí ọmọ ẹ̀yọ́ ọkàrí ilé ẹgbẹ́ náà lóyè tó kọ́ ẹgbẹ́ kàrí ìwé ìwé ọ̀la rẹ̀ ń gbà ọmọ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمحكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب بلي يوقد من شجرة يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تلتقه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم من الشيطان الرجيم من همزه ونقيه ونقه بسم الله الرحمن الرحيم إن الحمد لله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 وبعد أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدى النبي صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة برعة وكل برعة ضلالة وصاحبها في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته abuwa doki organize wazi le migire ojo ki na duro mom bo mama mda ni concern ko wazi in me di han do tumo gwan ya di han do tumo mẹ́dẹ̀ dótó ẹni dókè máa náà kọ́ wá yèmí náà wá ní inú dókè tẹ́mí kì á ta apá mẹ́kì yèmí ìpamílẹ̀ bí ìzìnlá èyí ni islamic calendar oṣù ramadan ìnulọ́mẹ́gbẹ́jọ àbí ọdún ẹ̀kẹ́gbẹ́ra ìyẹ ọdọ́ fourteen hundred and thirty six ẹ́ èkìtì déédéé pa gregorian calendar. Gregorian calendar èyí ni ṣe 5 July 2015 ìkọ̀rọ̀tọ̀ wọnẹ́wé aya 39 akako adé aya 39 aya 39 gidẹ́ yìí aláwọ̀ adé ìjìwé tẹ́ ojiwe ọbata ojiwe kìdá ẹsẹ ojú àmì káàkiri ẹnẹ kìkọ gbàdé nìkan ojú ọdún pánibí muhammadu ṣe ẹnẹ kìkọ dé nílẹ gbà gbìgì ohun yẹ lè bá níbi muhammadu ní ọ yóò ń gbọn kíkura ani náwa ni idoma sọbata dọbata wọn làwọn anyi atukọ lẹyìn ọkọjọ kẹdùrọmẹwọn wọn ọjọ náà. mema ke na bok mama chaba kwa ne bok ma jale jera malana memo mema vela bok mema majo ona de imani ngojo ya di sereka ya di zeka ya chiu ya poko bi edu se won eyan oyi ko ngan anu ro meyan gbo yo anu mo ojiwe ng'ojwa dong'wa olo bata tinyola kene lache kimacha gi anyano rome duo molele ni ung'ayi gide adong'wa mebono yo ibo akida ahlu sunna waljamaa ene do gima madi gima yudo la ilaha illallah muhammadun rasulullah todikiwu declare ki hundu katoja chagadan ki mundi humaja o una ye jugede ma enwu ki na de kafiri ene le ko na menwu enwu na de kafiri na cha menwu ile po o una òun gbégbà díìnì èyí ìsìlámà ní ame kɔ lé nyɔnyɔ kaɖi ní islam aɖo akó nèkí tse kí nyà gbɔrɔ mɛ ɔdzɔ na tako yɛ ame mu kɔ lé lɛ gba mɛ dɔ kó wa tse wòrɔ mɛ kàmɛ aɖo lɛ kàmɛ dò ŋó ŋonu ŋonu gɔ ɔdzɔ na rɔmɛ la nya dɔmɔ ŋɛ nɛ lɛ yɛ nya dɔmɔ nu yɛ nya dɔmɔ ní tsa àtijɔ yɛ kàkí yà dɔmɔ ní yìí nɔ kura ani kàkí yà nya dɔmɔ ní. yanya domo ni ki kurani ka ngbo ide kurani ta aya lengo ka to adoji ngane ide uji we ngo jodo ngo wa ola ukolo ki kabri chi ana ki mami salama ban ukole yo du ki chi ki so batangi do ngala ki manya gboro me ngo jo nani imdam no rome ile mi iroye yu ni ke dun ajo ni ke do rome ile mi alukirungisha lawe do ama nurome yo jona iya anya gbeun do urome yo jona nga ya ya du teju gede ngwa de u aya gede mo mai un so wo wo je alqurani ẹ̀yàn e lè àti ugbóká lè gúdó gbókàláwà kókọ́lá yẹ́ni wàkọ̀dímnà ilẹ̀ ma amìlò min amìlò ما يلد ودل دل وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء فجعلناه هباء منصورا بارك الله فيك أي هكذا كلا وارد تجري ẹ̀má mi lá ilẹ̀ láọ̀gbà kẹ́mi muhammadu rasulullah ìgbàmáyún kókọ́ ló dúkẹ̀ sí abúdó kókọ́ lọ́lẹ̀ nánà ká ní ọjọ́ mọ́nà kí ilé kàbí ẹ àmá máa dọ́ ọjọ́ gbá tó máka àwọn ọmọ tí lókè tó yà ní ẹ ẹjọ́ wọn ukọ́dọ̀ ló yóò ẹ tọ́nu òyò ẹkọ́lọ́ ẹlẹ́wọ̀n yóò ka ya ya kàrúbọ̀ ayé rẹ̀ ó yá ayé kìkàrà tó ayé yìí ni ìyá akọ̀lọ̀ ń wáyé àrẹ̀ bẹ́ẹ̀ máa dábàá kàkà ká máa ya lẹ́jẹ̀ wò ní. Ebi súrẹ́tù àárọ̀ aláwọ̀ yẹ́ ni wọ́n lè dín nà kẹfẹ̀rọ̀ wọ́n kẹ́ لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة والذين كفروا وكذبوا بآياتنا لا تفتح لهم أبواب السماء لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة ولا يدخلون الجنة حتى يلج الجبل في سم الخياط وكذلك, وكذلك نجد المجرمين إلى يجد أجل فوق ما سجيه بيتي قولوك ماما ما يوادو ديمي ẹ̀wọ̀n gbóògì bí ó yóò yóò mọ̀ náà tó yá mẹ́rin لا تفتح لهم أبواب السماء ما بيونو يلي بقولين يوم او يوم ما عليكم ما بيونو يلي ما دراي ما الهلتون يلي ويلي ويلي ويلي بيبين ما يوم كيوت وانا وانولونا ولا يدخلون الجنة ما أبا ما دبت الجنة حتى يلج الجمل في سم الخياط ṣédé gbàkàyà kúrúmi yàbọ̀ wá dóngó kìtọ́ gátà yára lèyìn kìtọ́ gátó kúnà bìjí mi lèyìn ṣédé gbàkẹ́gbàkẹ́ mú lẹ́nìkẹ́ lálò wá gẹ́hùn tákẹ́nẹ́ kìdọ̀rọ̀ lóde mi á ti ẹ̀dọ̀ anyálẹ̀yẹ́nà ó nà yóò náà iná tó ìmọ̀ yóò inú pọ̀pọ̀ tún yálé dójú wù ọ̀nà kì yẹ ẹ̀kọ́ yọ́dọ́mọ ojojì ìnìgbà kọ́gọ́ kàtẹ́ yìí ní ọkọ̀ṣẹ̀rí yọ́rọ̀ ẹ̀nà kì yẹ kàkọ́ yọ́ ẹ̀dọ́mọ kì àjẹ́kọ́ ẹ̀dọ́mọ gbogbo kì ayé ha jì òun ó nóde agbọ̀sálọ́mọ́ kàtẹ́ yìí abẹ́kọ̀ọ́ lóde ẹ̀jẹ̀ bí kẹ̀kẹ́ ní kí ayé kọ́ làá inú de lẹ́tẹ̀ yìí abẹ́kọ̀ọ́dé mọ́ anẹ́dúrà làwọn ní eré yìí abẹ́kọ̀ọ́dé mọ́ adó àgùtọ̀ làbò abẹ́kọ̀ọ́dé mọ́ adó àwílí ìwọ̀n lóde lẹ́ fa inna lillahi wa inna ilayhi raji'un Allah wa bi biyan wakata titi ne ma. Amin àbúrò máa jà títí yìí ẹ̀yẹ́ ń kí wọ́n bèèrè ọmọ ẹjú wọ̀nà àwọ ẹ̀ká yọ mú ọ̀bẹ̀rẹ̀ ní mẹ̀gáníkó ojú ọ̀làkìdẹ́ yìí ẹnẹ́ka gbọ́ mẹ́ ìfòkò amẹ́lẹ̀ tàbàrí èé kààrẹ amẹ́lẹ̀ tàbàrí ìdágbé kẹlẹ́ ń nàṣẹ́kẹlẹ́ ìtẹ́lúwọ̀ bàbá mi usman dan fodiyo ino taka dan ki ko mado ki nurul albab nurul albab ki da ko choka tu dudu peke uba e uba ke gigenja ki da dina ne waimi i ko yon ki alule nigeria bai niger e o ki alule afrika pa ko le o iche south african gbogbo ti europe middle bed middle eastern america australia ọ̀pọ̀pọ̀ continent yìí ní gbogbo ìbòtẹ́ gbàkẹ́ àti àkẹ́ gbé sìrìkẹ́mọ́gì àjálù lọ́wọ́yà ní bọ̀tọ̀ ń hó restrict tó dúgbò kò ń ṣe alẹ́ kì í alẹ́ òun kì í alò rẹ̀ èyí nùrù làlùbáàdì jìdẹ́ ọ̀nà yìí sheikh usman bin fodio

yẹnu hum almọ̀kọ̀lẹ́tòun ìbéèrè àdínì máa ti make sure má gbójú má bàbá jálí má gbójú ti mú tàmà káàbìrì jálí má mọ́ ọgbó bàbá pàtẹ́ má mọ́ ọgbó bẹ̀rẹ̀ má káàbìrì tẹ́ tẹ́wọ̀n káàbìrì tẹ́wọ̀n yẹ bàbá ọ̀dẹ̀dẹ̀ wọn máa ọ̀dà má ti dà mọ́ ẹgbọ́n àbàpá yà má dágọ̀ kẹ̀kẹ́ ti dà ẹ̀wọ̀n yẹ má káàbìrì yà yà àmà àdọ́yẹ̀wọ̀n ẹ̀bọ̀ yìí ama odago gagade momo mama odago gagade woni ma dolo weti yenu begede amal mokhlisun gidei yenu nu rome du mane kolo du kamete ya dino yo kamanya nu rome lo yona en kijiki ya kola lei nu karatu adu jinga neide yenu cheye keta هم هم الكفار وبيلة كافر نمتي لا يشم رائحة الإسلام قط وقو إسلام أمي بماما أمي تبقى ما دبقى ممولا أمي تبقى أمي تبقى دم دبقى تبقى ما يزن وتم كما وتم كلا يين أبقى لو كاري جنوب لغوية يا رغاية تبقى أمي تبقى أمي تبقى ukpo islamu bela gbebon yenu be kabri zelai amati mai abegi cha baba mama gboyi ma baba ma angidi baba koche kuma leboda ya baba ni yenu ruwa mele ku ruwa be tabegu kuma gu kwa baba ni ruwa mele to kete na meti ukwa no yona ni yeni jengo ya tongi nini ali kò gbélé kò ń dámilẹ́ ká máa lè mọ́kùnlé tóun àbókùnmá ṣàdí ní mixture yìí wé àtúnmí nínú kó ń ṣó lé alẹ́ ìdò àmẹ́lẹ́dà ṣàdí ní mixture lẹ́ dàmú kò ń dámilẹ́ ọ̀gẹ́lẹ́ bá kò ń ṣó lé ẹ̀wọ́ àlẹ́gàmẹ́ yàtánà خامسا سادسا سابعا عاشرا تاسعا ثامنا تاسعا عاشرا أولا كسوليا ما يوزوزوزوزوزوزوزو إيدو ما نكينا سوليبا أدوكي هو يمامي وا goda ka tsoyi wa gana mala ta ke yake kwata ka dami ana ke a tsori ke tsori o ẹgbẹ́ ìbára ògùn máa kóyẹ̀ tó rí gómìnà yóò kúta ibi àmì ọ̀gì tí ó ní pẹ́kọ́ yẹnu bó edu tàmà ọwọ́ dú kàmẹ́tò kò sí papọ̀ jẹ́ kábọ̀ ọba àtàwọn ọmọdé wọn lọ́mọ ọ̀la ẹ̀jẹ̀ kẹ́rẹ́ máa mà ní ẹ̀ẹ́ni ẹ̀họ̀ ẹ̀họ̀ làkà ọ̀lẹ̀dẹ̀gbìtì kàtàbálà bẹ́ẹ̀ nà kẹ́lẹ́ ní nàdí nìẹ́lẹ́ẹ́ tọ́gọ́lá lẹ́gbọ́ kìdẹ́ ń àáyá gbọ́n gbọ́kọ̀kà tó wá dáa náà dẹ̀. fẹ́yà sọ̀rọ̀hánàlá ẹ̀sà pàpàkì máa rátá ní kẹ́kọ́jọ́ àmọ́ kákàtà tẹ̀wọ̀ ṣéèdì egi adóhùn ní àmàdó yóò ká mayọ̀ tákàtà àkídà egi adóhùn ní àmọ́ kẹ́dọ̀ ní kẹ́dọ̀ ní kẹ́dọ̀ ní kò ní dúpẹ́ náà dín ní ìsìlámà kẹ̀mọ́ tákàtà lẹ́gbàá dọ̀la níbà àìkè mọ̀ṣúrú rẹ̀ ó jọ kí mọ̀ nẹ̀rẹ́ yóò dún wọn mọ̀nà tó dábálẹ̀ àyà 39 والذين كفروا أعمالهم كسراب بقيعة من نتك مقوم دلنا ويويو والذين كفروا أعمالهم كثرات بكعة يحسبه الرمآن يحسبه الرمآن ماء حتى إذا جاء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله إن عبدا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب طيب بارك الله فيك ما جاي لكم الله يعني والذين كفروا أبيك دروجو ديمي والذين كفروا أبيك جمع بمك ويا القرآن والذين كفروا abege lọ́la dínà mọ̀ máa ti kún ẹ̀mẹ́ ògbóbi mọ̀ máa kórìnà abẹ́ ẹ̀dẹ́ wọ̀lẹ̀dínà kẹfẹ̀rọ abege kọ ọ̀la yọ́yọ́ kẹwọ́ òwò tí ẹ̀ pọ̀ kùmọ̀ mú gbà mẹ́dọ̀lì ńlẹ́ńlá ti wò pa ayé kẹwọ́ àti ẹ̀wọ̀ ẹ̀dẹ́ ẹni ìwé mà ẹ̀dẹ́ ọ̀gá mọ́la dínì kò máa ti kò máa mí lẹ́lọ́ kórìnà àràmàlẹ́wò àràmàlúwò ukole nyo maji rome amune tumeka unyo maji mayanjo konga mune koye ame wejo ewele lejo dam dam dam dam dam ame no gab mayate rome ma hospital amo mayoku mayangbo bato yima amo ya koko mayanda te ko ma yima amukolo gide ta amukolo gade ne trauma ni yana de amukolo ko yo ne do ngeju tabali tabali de ẹ̀kọ́ ẹ̀ṣùkọ́ lọ bọ́ ìké mẹ́sìndà dé ògbógi jí wọn àkọ́jọ́ ẹ̀dẹ́ ògbógi sàjẹ́ta màṣọ́dé òbí ẹ̀dẹ́ ògbógi àtọ́kọ́ ẹ̀wọ̀n òde ẹ̀dẹ́ ògbógi nẹ̀wọ̀n ẹ̀gbàrọ̀ ẹ̀wọ̀n òde àti jálẹ̀ àtòṣòrò ẹ̀wọ̀n òde ke ìdábẹ́ mọ́dọ́kì sẹ̀rọ̀ ẹ mọ́dọ́kì sẹ̀rọ̀ sẹ̀rọ̀ ngbò kàálì sẹ̀rọ̀ bó yé wọ ìmí ìtúnjì kòròtà àmọ́ ní mọ́tò yìí wọlé ẹtúnjì kòròtà lè ẹni mi kìlómítà mẹ́ẹ̀lẹ̀ ọ̀nà jíjànú mọ́ ṣẹ́ńkó ló dọ́gà bò ó má ẹnu ẹ̀rí ojú kòròtà lẹ̀ ẹ́ abẹ́wò ìdábòmí wọ́mọ̀ ìta yóò yóò yóò lọ abómi ṣe kìkọ̀rọ̀ táàtì ẹ̀ka nìtẹ̀ yan tẹ́ gbá kìkọ̀rọ̀ táàtì ẹ̀yàn ẹ̀rí omi kìkọ̀ ọgbẹ́ wọn nàìjíríà ni wọ́n yóò yóò yóò yóò yóò yóò yóò yóò jẹun kó lọ adọ́gba bò mirat mirat ẹ̀hùn lẹ́yìn kì á gbọmọ̀ mẹ́nu oyi desert desert gbó kìtẹ́ láyé láyé tí kò wó má dẹ́kọ̀ mọ̀líkídẹ́n ọgọ́ yẹn niger libya sudan gbogbo ti egypt ẹ̀lẹ́ ẹ̀nà gidi kwẹ́mì gidi gbogbogbogbo ti kanu tí a ti aláyí kété ti tẹ́lẹ̀ o àwọn eléjù ní kí aláyí lẹ́ẹ̀ni kí gbá kàmá jàbá kété múdó àwọn múnà ní kí wọ́n ju ìwọ̀n lẹ́bù tírélà mẹ́ta ń kónú yọ́ra máa yọ kàwé àkẹtẹ̀ lẹ́bù mọ́lónú yìí wà ìwò lẹ́bù ìmúdù kàbò mẹ́ma wọ́n lé tírélà lẹ́ èdùn mẹ́ma lé mẹ́lẹ́lẹ́ kàwọn àwọn ilé wọn ni kejì fúfúfúfúfúfúfú ìmọ̀nkótó rẹ̀ mìíràn sẹ́wọ̀nkì ìwò kì àmọ́ kàwọlẹ́ kì máa yẹ ń àwòdú gbogbo tán kì yẹ ń ànìtẹ̀ lẹ́wòrò tẹ́bà ẹ̀ẹ́lẹ́yẹ ńlá yìí lẹ́yìn tẹ́dábómi tán mọ́ jẹun kò lòdì ní dọ́gba bò wọn ọgọ́gọ́ àlẹ́ òjì kòròdá ẹ̀mí ọgẹ́lẹ́ òbí ńlá àlẹ́ òjì ẹ̀lá yìí bóyá alòlòyí desert oyi desert ilẹ̀ máa ti mọ́tò kì náà zílẹ̀ rẹ̀ mọ́tò tí mọ́tò múlẹ̀ ṣèjọba land rover ìgbélé pamọ́gbọ́ jeep àbẹ̀kí hilux yàbájọ rẹ̀ mọ́tò kì ní kí lọ́wọ́ gẹ́rẹ̀ tó dẹ̀ wọ́n yẹ́ láyé ọlọ́lá méjì ẹ̀rẹ́ ó yẹ láyìn lẹ́ẹ̀ líkìtẹ́ ńgbóngbóngbóngbó abẹ́nẹ̀ ọ̀nà jíjẹ àdúgbò tákẹ́ mẹ́rọ ẹlẹ́ ajì yíyà tó mìíràn jẹ́ olùkìdọ́gárò òòyà tó máa dẹ̀ ńgbóngbóngbó abẹ́nẹ̀ akẹ́wọ́ká rẹ̀ mẹ́rin ìjòwe ẹnẹ kì mẹ́mọ̀ yọ lójú ọkà fà pẹ́n kì náwó ìrìnsẹ̀ ẹbọ kì á dẹ̀hun dẹ́gbọ́ kọ̀ yọ kì á ṣàtàwọn àṣàyẹnu àṣàyìn

ajima máa yẹ́ tùtù lẹ́wọ́ lẹ́ oúnjẹ pátá máa òun yẹ̀ kú ọ̀nàgà gbogbo oúnjẹ pátá máa na anága dọ́mọ anága àgbọ́ kàtàkì ní ìdí ńlá sí dọ́mọ ogbo ogbo yẹ́mi ànà ògòdọ́mọ ewu mẹ́nà ègbè olú ògì ń dàjẹ́ yìí káńsù yóò pálógó gbogbo yàwó tẹ́ yóò mẹ́tí lè rí ìbèrè onílẹ̀jẹ̀ dùpá irun bò tún náà nìyẹn. ọgbẹ́ náà ń gbòkì tó dábàá ń pa mí tẹ́ ọ̀rọ̀ òyìnbó gbò ókè yìí ẹ̀já mú kó mm. màá ń lè já mú ọ̀rọ̀. amẹ́wíndú òṣòro ìdí ọgọ́kọ̀ọ̀gà ni wọ́n tá ń pa tọ́ ya ọ̀rọ̀ alòyà ẹ̀rí ìnìṣòro dẹ̀hùn tẹ́ yálé ń má tì ọ́. òmìnira ọmọ nù ẹ̀nà abẹ́ ẹ̀nà fún bẹ́ẹ̀ ẹ̀nà fún ẹ̀mọ̀ àwọn ṣe yí ọgbọ́n lẹ́mọ̀ àwọn ṣòkiri kàtà olùgbò pí àdébì àkàgbà àwọn ọdọ́ àdùmọ́rù tọ́ ọmọdé ogélẹ̀ ìnàbẹ́kì jàmọ́mí ọgẹ́nàbẹ́ kàdọ́gẹ́dẹ̀ ọgbọ́ ọdùgbò pí ìdókògbò ìmígbó gbómi lóló odùgbò pí ìjọgẹ́kó ẹ̀ríkó ìjẹ́ ẹ̀tẹ́ ní ìdókògbò àmọ́ òdè ìdẹ́ ẹ̀bà ẹ̀mọ́gbó mẹ́rin ìjàṣẹ́ ọ̀dọ̀ máa parí ẹ̀ ó yí màmú láàrin ewee ìdẹ̀kù agbórí ẹgbẹ́ òde kọ̀wọ́ àwọn ìkúra nílẹ̀ àmẹ́dọ́dé màlẹ́dẹ́ abẹ́ ẹ àdọ́dọ̀ bí òmúnà ọlọ́mọjẹ lẹ́jọ́ ẹ ò tí òjà máa dójú máa múrí dà ẹ wá tó dè lóye ẹ lẹ́lẹ́ ẹ tẹ nǹkẹ́ yá rí ọjọ́ náà ìkúra ẹnu àbẹ́ dọ́mọ́ máa ṣe dáàbọ̀ ògírí kàtà dọ́mọ́ máa ṣe ọ̀dọ̀ bí àmẹ́rin idó ọgbẹ́nẹ̀ kà máa gbọ́gidẹ̀ ẹgbẹ̀gẹ̀ káàkiri káàtàbà ń wọ́n wọ́n yà ẹgbẹ́ àjùbà gẹ́ni sí é grande grande grande né ontem tá tá chorando eu já matei a amiga grande valei la ilaha illallah Muhammad rasulullah sallallahu alaihi wa sallam o de ki alu le gbe ka ya quran awa de la ta uzamanata o de oduma do e ka mi akui majila ta ko ne ki won chegen àmúdẹ ọgẹ́ ń kì yóò yẹ́ ẹ̀mí kàdódó àwà ẹ̀wọ̀n ṣe ẹni lẹ́bi máa kí máa dódé ohun tó ìkúra nì ní jẹ́gbẹ́ ohun ṣe òun ní lẹ́bi ní ọgẹ́lẹ̀ ìdẹ́ yìí máa ohun ṣe máa ní lẹ́bi máa yùrú àná ọdún ṣe máa ní lẹ́bi àti kò tí láì jẹ́ wọn dódá yùrú wọn máa nà ọdún kí wọ́n má ṣe àti ẹgẹ́ tó dó ògbújà gbẹ́gbẹ́ ìbí pẹ̀lú máa dán ọmọ tó fẹ́ màbú káwọn ní òkè mọ́ bọ́bọ̀ jẹ́ ẹ̀mà ògò máa dánwọ́ ọmọ ọmọ ògò kọ́mọ nígbò kí máa kí káfíríkì tí kó máa yíyí rú ẹ̀nà bẹ máa dódò ń bẹ náà bò máa wá ṣe náà bẹ gbóbe ètà ọ̀ mọ̀ mọ́ káwọ̀ jẹ́ okiri kata abogi awati ọdọ bi idupẹ kuma tutu wazi onga ma ma mọ ma gbọbọ jẹ ẹnna dugadọ nkpabi ẹnna kìí sáà tó di lẹdọ inode ezune ezudu gana du subu eta ti sule jene ene na je ke ta ti su ta ma do su yi ene ra do la e su su me o bo ero mo ni ene ra do e bi guru wala me mdu do bo ya mde o ya be gana do gbe o ni su ta ka ki e so ede iya ro la na ra do e ẹ̀lí bìtàjú gidi islam agbèbìtà ọgẹ́lẹ̀ islam gbèbìtà ọgẹ́lẹ̀ lò islam jókòó náà kúránì yà jókòó náà islam tiẹ̀ŋà bìtà nìjẹ́ ní gbèbìtà dímídímí ebìtà ẹnẹ dúkì òun ti ebìtà lẹ́yìn tí ẹnẹ dúró ẹ̀ŋà bí ṣe islam akpọ̀ tókùtà nẹ́bì muhammadu iná ṣèbìtà yà kúránì náà wọ́n fáyà wẹ́rẹ́rẹ́ bẹ̀lẹ̀ dá nẹ́bì ṣèbìtà ní.

agege kọlọ lẹta ma wo ma ma bless anabi ọmọlẹ anabi mistake tse experiment wo tse anebi mistake anebi tse anabi muhammadu ma bless wi ame ẹsẹ bi ẹnẹ mẹ ame na daba lo yẹ bi ẹnẹ ma kuraani bless anabi muhammadu yi abasa wọtẹ wẹla iyejulo imejudo rọtiyan. ukẹ̀bọ̀tọ́ bá tákíjáyì láyé tàbílẹ̀tì rábòjì rẹ̀ abúkàtúmọ́dó yé lẹ́ni tákíjáyì la ọgbọ́ rábòjì anyákẹ́ àbòjì ó kí àkẹ́kọ̀ọ́ kàmọ́ ọgbọ́ nálẹ̀ ẹ̀ẹ́dẹ̀ yìí torí yáyì lẹ gbẹ́gbọ́ akọ̀kẹ́ sàmóhùn yìí inú tirẹ̀ wẹ̀ ní ebìrì ehùn kò má rà rẹ̀ wọ́n bá ebìrì ehùn láwọn kò múnẹ̀ wọ́n ta yé sura bale mai gbanga ya yaka wallazina kafaru aya 39 suratul nur ki ti kafirci ka ojo ki yi wa ka ojo ma ko gaskiya yi ojo a amalu e hukumati e mola mamola na mama iku e mola mamola na meno bata ko mene na kaya eh kuma ne yuka ma ya buru me ubo na òyìnwó kọ́lọ́lẹ̀ pàtí wà níjú máa yá gbòrò mẹ́wọ́n jọ náà yìí kẹsàrọ́ bí ìdábọ́ mairit kó kùmẹ́lú ojú kọ̀ọ̀tà ọ̀nà jíjì ìdábọ́ nílẹ̀ mirage amínewé bọ́dọ̀ mairit dìgọ́ intonation àmì arab amínewó bọ́ọ̀ amẹ́ríkà báyìí bọ́ europe ìṣòro yìí ẹni kò adọ́ mairit kìjì mí tẹ́ mí amẹ́ríkà pronounce ọ̀rẹ́ my bo britain àmà pronounce ọ̀rẹ́ air e centimeter britain dẹ́ ndà ndọ̀ amẹ́ríkà anyadọ́ mẹ́ centimeter tẹ́ lẹ́nà máa dọ̀ tẹ́ máa kọ́ tẹ́ lẹ́nà máa pronounce ọ̀rẹ́ mẹ́ iron àbọ̀ britain dẹ́ eya mda mere ka ma anya do iron jali iron jali ama do ngani albi se ko to bela ma pro nan bu irma ni lo iron iron marriage marriage marriage mbo pretende marriage oba america ye so me ni mirage lẹ yàtọ̀ wọn fọ màán takẹ́lẹ́ kàlùgbẹ́ pọ́nyọ̀nyọ̀nyọ̀nyọ̀ àtẹ̀kí mọ̀ ọ̀hálẹ̀ dá zọ́mọ̀ òṣàlùgbẹ́ dẹ̀ zọ́mọ̀ ọ̀ jíwú ọ̀ jẹun dẹ̀ ebi jọ̀án ẹnẹ̀kẹ́bi dòófìlù náà zọ́mọ̀ ọ̀ àlùgbẹ́ zọ́mọ̀ án àbókàlùgbẹ́ dùmọ̀ òhìlù dá àtẹ̀kí mọ̀ ọ̀hàkọ́dá taka mari yu ma di mare girei ta mani di ko mi edomo ina yara lo ina lo ina lo hatta idza ja'ahu bo wa bi yu bo gini ko mi dele lam yajidu shay'an iya lem do gini bo isan do mi malan wa wajada Allah indahu ta ya karabo yo mala fo fa ru hisabahu ya wi alu kolon lu yo la ya mi punishment ukọlọ káwọn tí ó kì tí èyí lè mí ìyà ọ̀rọ̀ mẹ́káwọ́ sí lẹ́rọ ìkọlẹ̀ èyàn kì tí lẹ́mí èyí ló ṣe àn ilẹ̀ èyàn tó ọmọlẹ́ káwọn kì kì àti punishment ilẹ̀ mahmuna òbí dọ́la wọ́lọ́hùn sẹ̀rí ìṣá aláwọ̀ iná tẹ ìṣòro dúkìá sọ píọ́píọ́ èyí sọ̀tẹ̀rẹ̀ àmúnà ọ̀pá ọjọ́ rẹ̀ ọ̀yà ẹ̀yà kìdẹ́ ìní àdísìn kìdọ́mọ́ in sahihi bukhari fa muslim ama hadith le do una una hadith le de sahihi bukhari kitab tafsir 4581 hadith muslim kitab al-iman in muslim hadith 183 hadith ya diwa dege me ba ki hadith annahu yaqulu yawm al-qiyamah anibi no ba maya ka kwa na lil yahudi nene be yahudi ene jiu ya ka na musa ola ngamati tagi asona buji ola maya o jabugi ara uzair izra melo mojo yaji iya maya tuma nene na ma kuntum ta'budun ame heo te ukmere ẹ̀yà mi kẹ́lẹ̀bẹ̀rẹ̀ jẹ́ ayá gbọ́ ọ̀rọ̀ ọjọ́ o òjò obé méjì náà níbi dọ́á ń àgbè àti sin abájọ rẹ̀ mẹ́rin ma ń yá tàbí yahudu nínú máa kún tún tàn àbùdó ẹ̀yìn jẹ́ ní kàmẹ́rẹ̀ rẹ̀ wọ́n yìí lẹ̀ fẹ́yẹ kúlù takumamọ́wọ́dá kúnnà ní àbúdó ezra amara rẹ̀ lẹ́dùn gbogbo ọmọ ọjọ́ ọmọ ọjọ́ rẹ̀ lẹ́ pẹ̀lú kọ́ọ̀lú tàbùmọ̀kà ọmọ ọkọ̀ọ̀nà ọjọ́ náà ọjọ́ iná ọmọ máa gánà lè láàrin ayé tẹ́kẹ́gbà ní wọ́lẹ́dìn lọ́wọ́ sàánà kẹzẹ́bù tóun kẹ́ ìmọ̀ mẹ́rọ oyé ètò ọmọ ọjọ́ náà mẹ́rà ọjọ́ yíò ké oòrùn ń mẹ́sọ̀ gbogbogbò yí máa gbọ́ yìí ó mẹ́sì tẹ́dẹ́ka yìí ó mẹ́kọ́kọ́ bẹ́ yìí ó mẹ́tàtẹ̀ kàmọ́ máa yóò fún ojúkòjì èrùsọ ọmọ ọjọ́ kí máa nẹ́gbọ́ ọ̀kẹ́ amẹ́bà kẹzẹ́bọ́tò mẹ́rin ní ọ mẹ́tàkọ̀gà ó nà nọ́kọ̀ òtì òtì gbé

ẹ̀tọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta papọ̀ ìjìyà kàkiri mẹ́lẹ̀ ilẹ̀ jẹ́ àkàtí mi ò ní jílẹ̀ olùgbà papọ̀ mẹ́ta wú ẹ̀kọ́ pípọ̀pù mẹ́ta ilẹ̀ ìjìyà kàkiri mébi ilẹ̀ bí àkàtí olùgbà mú tún kò mẹ́wó mẹ́ta mẹ́ta ọkọ̀ ilẹ̀ mẹ́rin òní àkàtí ní àwọn ọkọ̀ kì tako ibori wa mko wa mko hiyo moto maka ya dago eh mko hiyo moto dago ba banki ma ko loki badu wate do ko wada bida o guseko ka yom ko boye ko tele e ki karabani yahudu de mamu zebu tuzo mọjọ oyọ mọjọ lẹ́mà tó kọlọ dúró ìdìní mọ̀kọ́ mọjọ mọ̀dàtẹ̀ kò mú bókì àpìjì ọ́sìtò ìdìní mọ̀kọ́ zero ọmọjọ mọ̀dàtẹ̀ kò mú ọmọyà ọkọ̀ ọkọ̀ ìdìní mọ̀kọ́ zero ọmọjọ màlẹ́rọ̀ zero ọmọjọ kí gbogbo mátàlìjọ́ náà yọ̀ náà. mẹ́ta ń dojú ìjọ́rọ̀ ọmọ ọjọ́ mẹ́sọ̀ bàtà mẹ́ àti mẹ́mọ́ lakọ́nyá pàtì ó mẹ́wọ́ wùché tọ́mẹ́ kálùmẹ́ ìnáwó mẹ́ngá tẹ́nẹ̀gẹ́ mẹ́yí tọ́ alùgbẹ́ ń dàpá wọn lọ ní alẹ́ kàmá lọ yìí alùgbẹ́ omi àmì àdúrà máa dàgbọ́ yẹ kó ní tó ọmọ ọba dáadé àmì omi dùn àmà wọn kì ọ̀kẹ́ àfẹ́ṣìnà fọ́sìkìnà mọ́ omi dùn wọn wọn kì fọ́ ikọ́ ọ̀lọ́ alásọ̀rọ̀ ọ̀la adàmẹ́lẹ́ náà فتمثل لهم النار كأنها سراب يهتم بعضه بعضا وينطلقون فيتهافتون فيها من تغمى أنا جهنم تغمى مما راج دوما دابل جوما وجاء أدجو إجو نغمو وغني أكاجي لك من البلد مم دابل جونا جهنم مما inú wágbé yóò náà yá àná màmá ṣeun àjídé ilé abájọ́ ọmọ àrí ọ̀nà jíjì rẹ̀ lọ́rùbá pa mẹ́mẹ̀ká ẹgbẹ́ ìbẹ̀tọ̀ ẹ̀ọ́ta màmá kó obìnrin mẹ́mẹ̀kọ́ ẹ̀ọ́ta ni wọ́n rẹ̀ bẹ́ẹ̀ ilé tàbí tó mọ̀ ilẹ̀ mẹ́rin tó mọ̀ mọ́ ọkùnrin kọ́nà mẹ́gbà ẹ̀ máa yẹ́ dúkẹ́ ẹ̀fọ́ mi ìrẹ̀wò nìyí dẹ́ẹ̀ الله يعني يعصب أعماله كسراب بقيعة أو تجد قيعة قيعة أنك تلفل تابي في الباع إنك بني أنك كابت دون قيعة قيعة إن دوار تفتت تمي لهو والو أي سورة طه يسألونك عن الجبال يسألونك عن الجبال قل ينصفها ربي نسفا فيذرها فيذرها قاعا صفصفا بارك الله فيك يسألونك عن الجبال ما يأتي ونيني لولاو النبي أتي نيني لولاو onye du abudu kikpa ukpɛtu yanya wulɔ nyɔnu alioli elegeli ma abudu kitsakpa nɔjɔ ki yanya wani o nɛwi la abudu na nɛlɛ yanya ku ya yi lɛ dzo kedzo ya ku ɛdza yi lɛ lɔ nedzo sa nɛyɛ abudu ka e nɛyɛ gba ya o yanya e ya ya taa kàọ́mà kó yẹ ń sẹ́kọ̀ àrọ̀ bí ọjọ́ ìyànyàdó ya yàrá ni ìyànyàdó náà mú mẹ́tọ̀ ẹnu mú tó ẹ́ ìnà mú tó ẹ́ nà kí kó tẹ́ kò gọ́gọ́ kò gọ́gọ́ àà fòye zẹ̀rù ha kọ́ án sọ̀sọ́fà kọ́ án lẹ́ òun tí àyà ẹ̀ tẹ́lẹ̀ ìmánẹ̀dù tẹ́ tẹ́

takitani ọkọlọn kòkẹ́dọ̀ n'ọjọ́ ọ̀tẹ̀ tiwa kòkẹ́dọ̀ n'ọjọ́ ọ̀tẹ̀ adọ̀trate ìwà fọyọ́yọ́ ọ̀la yẹ ọjọ́ ẹ̀nọ yà ọjọ́ ẹ̀nọ ma òkúta ọgbẹ́ ẹ̀ tọjọ́ àtàmàtàmà nùgbọ́ ẹ̀ tọjọ́ ẹ̀wọ̀n ọgbẹ́ ẹ̀ tọjọ́ yàdé ọmọjọ́ ọ̀la rẹ̀ kòkọ́lọ̀ ọ̀bọ̀lẹ̀ ìdábẹ̀wò kẹsàrọ́ọ̀bì bìkì àtì ìdábọ̀mí kí adó yí ànàgì máa tó mi lẹ́yìn tẹ́ ní kejì àdó ẹ̀kọ́ mi tẹ́ kí atim anavili alágbá àkìtẹ́ yàtọ̀bọ̀ fún ẹnu máa kẹnu kọlùgbà tẹ́ kí mọ̀ wá lè dá irú ilé ìdẹ́kọ́ mi mẹ́nà mi yehudu tàbí jíù kò mẹ́nu zéèrù sọmọ ọjọ́ anábì musa kà ọmọ ọgẹ́lẹ́ ní ìyàdí ọ̀tàkàdé ọmọ ọgẹ́lẹ́ ní ẹ̀mà káwọn yẹn ọ̀tàkàdé máa fọmùlẹ́tì tó old testament book of genesis exodus Deuteronomy, uh, Exodus, ìníkẹ̀ wọn dọ́ta kádẹ́wọ́jì nọ́mbà and Deuteronomy. Àwọn ọmọ tákàdá mẹ́rin lóyìn, inú gbogbo màdúdí Ezra the son of God o ungo Ngbò son of God, Ezra son of God yẹn adùn kóòlì, ngbò ìdùn kóòlì, iyọ̀ tákàdá. Ngbò tákàdá ilẹ̀ dẹ̀, àmàyàn fòun létí rẹ̀. Ọmọ àdúdí ilẹ̀, Atalmud, mẹ́dọ́gbọ́. Atalmud. Mẹ́dẹ̀ ẹ̀ láàmì ìyẹ̀wù dùpá pọ́ iya talmudu yin yayin ya mara duk idima da ka bai kako annabi musa ne la yayi annabi musa ne amma ne ma ko le te le eba ne bi isa amma taka de ngi ne sojoji e agba taka de ka e bo e ma ma le ba ne bi isa le ba mi ni iya sojoji ni ya ne bi isa lo ko ne ile ile ko do ya papa be ki ko do ya anebi wa muhammad yonga ni qur'ani pe hadith angawa iye onkubolo wa gota matadini mado ya ngola ma nini ma yeko lema nini kimati ele nga jene ma du duwe ni ngo mela ka do ayo ne ke do na ye ye mi to abugo yi o do ya ye da ya ya ọgẹ́lẹ̀ bójá níbi ìsàmà aka níbi ìsàmánu màmú tẹlmúdù bójá níbi mọ́ta yáfọ̀ wọlé tèmú ẹ̀wọ̀n lẹ́mà kó zero ẹ̀sọ́ mọ́ ọjọ́ màmí lẹ́gbẹ̀ẹ́ lẹ́gà na máa níbi zero màmá dùsọmọjọ́ àmàrà ahụ ta mụmụ na bụ meteni ma a mata na omi kama ṅụrụ ma ọ matụ ya ọrọ rubi onye goka ma bọọ omi kitanụ ma yàtọ omi ihe ọzọ isi eju na aja anama ọla ma dị virus beju ma ẹ àná rí ẹjọ́ atọ àtọmọ ma kó tẹkùn lé tọ̀tọ̀tọ̀ ogun alo bàá lókè oògùn omi dánù ma kó tẹ yo yo yo yo yo yo yo yo ewu ọgbọ̀n náà wọ́n iná ma tuwit fúnra. ma ma switch off unaba la ila illallah mega ya ka pasara mega ngi hadith lena ka kana no mo meni au ma ka ma me lota no me yang mo mi fa yang pele kuna ma ko te to malalo fa ta fa tuna fiha ma rula dola mo ba ne to te ne ki jo ngal no ma da ba e wa ma na wai eh ẹ̀yìn ìfàtìmọ́ sẹ́lù lẹ́wọ̀n mọ̀ náà ró mamú yìí ó nádùn má ka a sarabun dabini aki ọgbà tó yí kòtò àwọn ohun ọmọ rẹ̀ alàálì náà dọ́gà tó mu bá ọdún bá ọ̀dọ́ mú nádọ́ làwọn èlọ́ wà mú wọ́ làwọn ẹ̀ ń kà lé ama mado alikala nalo aliko eli na kamali faya taliko na faya tahafatuna pia e wale mawai ya oyu amuna le bibu mama ya mdu na mamu wari una kwa kushakayo alikoza jema kwa nojona hiyo Thank you. وهذا مثال الذي لذي جهل المركب ما في جوري أبي أنا دما ميو يهود كده أبي أنا دما مجاهل المركب ما مجاهل المركب imam ibn kasiri mi bayani ko ka ko yana bi anya de ni jahil murakkab ire mi jahil ma do murakkab de أنت تجي جاهل المركب الجهل المركب فأما أصحاب الجال البسيط فهم طماطم أغشام مقلدون لأئمة الكفر ثم البكم الذين لا يعقلون فمثلهم كما قال تعالى أو كظلمات في البحر جاهل المركب إسنك إنه مجالي mílíọ̀ gẹ̀ẹ́sì lípe ijú ń jálí yóò gẹ̀ẹ́sì ẹ̀tẹ́ ẹ̀dẹ̀ o àmá oye ọmọ ní kẹta gẹ̀ẹ́dẹ̀ wá tẹ́lẹ̀ kó ẹ̀ṣá láàrin àkókò ìyàwó ẹ̀mí bá gẹ̀ẹ́sì gẹ̀ẹ́dẹ̀ wọ̀ ọ́bọ̀ mọ́ gẹ̀ẹ́sì ẹ̀tẹ́kẹ̀ wọ́n mi àkó wa kàbá wọ́n pa mọ́ náà mẹ́wọ̀ lóò àmàyàn ya dóó ẹnẹ́dọ́ ẹ̀bù ẹ̀yọ́ èèyàn náà àmàánú mọ́tò ẹ̀dù ẹ̀tọ́ mọ́tò àmẹ́lẹ́ náà anú ọ̀kálùdà dó ẹ̀yẹ́ dùn ẹ̀tọ́ kùkú ẹ̀nà ọkọ̀ ẹ̀ náà jọ́nà gẹ̀ẹ́sà ní ń dàjẹ́tẹ̀ tọ́dọ̀gbẹ́lẹ̀ wá tẹ́nà ẹ̀bọ́ ọ̀làwọ́ lẹ̀wẹ́ ọ̀nà gẹ̀ẹ́sà yìí kà tọ́dọ̀gbẹ́lẹ̀ màkúbólẹ̀ ní ọlọ́gẹ́rẹ́ àdé àdìsà níbi mọ̀mọ́dù màkà ẹ̀ yàbá mẹ́yà kámọ̀nà láyé rẹ̀ mọ̀nà mẹ́kù màkà mẹ́mọ́ òwe àlé kàkọ́ gẹ̀ẹ́sà mi àti jáìlẹ̀ mọ̀dé ní jáàlù mọ̀rọ̀kàbù rẹ̀ jáàlì òǹtẹ́nẹ́ kì nù mẹ́hún kì má jẹ́ kẹ́ àdọ́mọ́ tó dẹ́hùn ìyí jẹ́ kí dọ́mọ́ yà yàn nọ wá bí ìyàlẹ́ ọ̀yẹ́ kàbù jẹ́ mẹ́tò fún kìjọ kìjọ kìjọ arísìkì nù abúrújọ yá ń tẹ́ ní ilé wa pẹ̀lú ẹ̀yìn mátàbí dẹ́ntíìzò àrísìkìn bí ògìjọ mẹ̀sí ibà mà tẹ́nì kúmà rí wa mbó ògìjọ bẹ́ẹ̀ mẹ̀sí ibà tẹ́nì ká àmà màkí mẹ́rọ wa mbó ògìjọ bẹ́ẹ̀ mẹ̀sí ibà mà jẹ́ ká mọ̀ yà màkí mẹ́rọ wa mà jẹ́ ká mọ̀ ayú màkí mẹ́rọ wa ṣé dé òbẹ́ gìtà mọ̀ ògìjọ àrísìkì dẹ́ntíìzò àrísìkì ọjọ́ bí ẹ̀rọ mọ́ ọ̀nà ọjọ́gí mú kúrò ẹ̀bọ́gì yọ bí ègìdẹ́ ìdò bàdà ọmọ mọ̀nà àmà mà mẹ́lú tọ́mọ kámẹ́ ẹkọ́jọ́ kàtó ọgẹ̀ ṣe é dẹ̀mọ̀ sí ilẹ̀ nà má gbá tùyìn àmà má gbẹ́dẹ̀ ọjọ́ jáàlùl mọ̀rọ́kọ̀ mẹ́ni jáàlùl mọ̀rọ́kọ̀ pàì jáàlùl bẹ̀fẹ́pẹ̀ jáàlùl bẹ̀fẹ́ ti òun ní mànú òun mú mà ẹnkùrù gbéjà kẹrẹ bá máa tán kó bè ní òkú máa ìyàn yìí ẹlẹ́mọ̀ wá wò yí wò yìí gbogbo ọgẹ́lẹ̀ wọn di àmà àpàjọ hmm. àmà lóde àmà òkúta ńà táwọn yìí dá òkúta ńà táwọn rí tó dúbọ́dá yìí lè mú yìí máa yí yìí nínú uwe muda papa me atewele alekume atewele deju tolo onge won ata adeju ge yo kuta na duke omono ana duke woje lelo ene si yale madeni jahilu basidi de jahilu basid ojubeji aleba makabiri ma aleba memunafiki ẹ̀wọ̀n òṣòro àmà tíódì òkọ́ ìyá màkàbìrin òkọ́ ìyá màtíódì ọjọ́ tẹ́wú ẹnìdúgbẹ́ ẹ̀yìn kẹlẹ́ o ee wọn kà mẹ́tẹ́ kòkòkòjò kòkòkòjò tètè tó kọ́ mẹ́lẹ́ wàyá ni kàkó ní àyàn kò ní òun wà kàkó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mú dọ̀bẹ̀ wọ́n ni àwọn ọmọ ya mà káàbìrì mọ̀ wọ́n gbòjì wù ní omi òun kìí ya dín ní ẹlẹ́gí àdébò kọ́ ya gbòkó ya káàbìrì mọ̀ wòye o òbí lóhùn náà kọ́kúta kẹ́tọ́kọ̀ lóyún bàbá àwọn òbí yòó ẹnà dúkẹ́ pọ̀mọ̀ yẹ lẹ́ni wọ́n tó mọ̀ kúta yẹ́ tí hàn kí yẹ ọ̀hún ẹmọ bàtí mẹ́rin tó hẹ́ lẹ́ àti ẹ̀yàbó máa jàpá ní ìdẹ́wọ̀n àtòhẹ́wò yìí wọ́n mú jàpá mẹ́tẹ́hùn bí tó òkúta àtòkúta lóbodòbò mẹ́rin bí tó òkúta dá tí hàn òkúta yìí ń àbọ̀bọ̀lẹ̀ wọn àbí ti gbẹ́rí yìí máa máa kọ́nà kó máa dùn kọ́nà yìí ìyá ẹlòmẹ̀ fi tó dẹ́ òun wà dí ni ní ìwé ìsìlámà ní ìyàwó òde ìyá ẹlòmúkọ ìròdè mẹ́rin òbẹ́ẹ̀lẹ̀ tó kákáp ukọlọ́mà dúk màtí kẹsàrà bí n bèkè àti yàtẹ̀bọ̀ òun zàmánù máa hátà إذا جاءه ووجد الله عنده فوفاه حسابه أمي يهودها غاكا مالي màní yóò a máa ló tọ́jọ́ ọ̀nà màá yàn kẹrẹ bọ́jọ́ fọwọ́ fọ́ọ̀hù ìsàbọ̀wò ọjọ́ ọ̀tẹ̀rẹ̀ àti àwọn anúrẹ́wò náà ìmọ̀gbọ̀gbọ̀ rẹ́wò náà kàfíìmọ̀ ẹ̀rọ tẹ́gẹ́ ń wọmi omi àmúdùnà wọ́n lẹ́nu àgbádùn òun mẹ́gbọ́dọ̀ mọ̀ wọ́n lè yíra lórí ilẹ̀ àbẹ́ẹ̀kì dọ́jọ́ wọn ma òṣẹ́ kàmà ọlọ́run àdódú mẹ́wàá àdéfì òṣẹ́ ògbókì dọ́mà wọn jọ àbí òyà níbi ìtàwọn dọ́mọ̀ rẹ́lẹ̀gẹ̀ àmì fabian màlúdàmà rẹ̀ kú dọ́mọ̀ náà pẹ̀lú ọjọ́ àmàlọ́dọ́mọ̀ rẹ̀ enweghị a hindu mgbe brahmanism baba jụrụ trianism religion ami kafiri kafiri ụlọụlọụlọụlọ ogere ma nọ na mode kumarare lobi ọjọ adịna ọjọ matụkọ yụn ịnọcha kwute wọ́n jẹ́ ni ìyòye mẹ́gbọ́lẹ̀ ìyòye kàdọ́mọ̀ àbẹ̀kú ìyòye yẹ́ kéèjì eji onye ya eke ji le n'ala oyen ihe aw kezudu hmm. maa ti ati aye ile ba na mi be ya ni kwe mụ na gaa n'ikwu ọ dụ be ya ni ka kwe mụ dịa litre ị dụkpa kama dọ taga suma dọ kpọdụ ba k'i ma na iwu ka kwe mụ. ẹni dúkì máa nọ táàdà tó máa dá bóde rẹ̀ ta ni wọ́n lò wúrẹ́ mú mẹ́kì yọpa kó gbé má lẹ̀ kóró dàbí dẹ́ nóòrò làlùbá ẹni dúkì máa nẹ́wò mẹ́kì yọ ní kí wọ́n lò mẹ́gbàkọ̀ bí má lẹ̀ kóró dàbí òun pé mo di abókìtà ní tó òjìwé kọjọ́ dùn tẹ́wọ́n ó gbé káàkiri ọ̀rẹ́ ní ẹtú kìtì òdì mú kì máa ṣàpàpà èèyàn ní kí dà pé mò náà fi kí a ṣe kì ìyọ̀kì mẹ́rin máa yá mi náà kẹ àdínì pẹ̀tọ̀pẹ̀tọ̀ yẹ gọ̀ ṣe àdínì ń dé lẹ́yìn yá ṣe kẹ má sọ̀pọ̀ pàkà níbi náà dẹ́yìn ia 40 today has its own parable. Ayele is parabolical. Ayele is a shock. I'm a, science, I'm a scientist. I'm a oceanology. I'm a geologist. I'm a marinologist. Ayé ìtọ́ba ẹ̀bá. It's a surprise my yọ̀yọ̀. Ìyẹn àmì ni òun na na na Russia wọ́lọ́wọ́ yọ̀yọ̀. Káà Islam ẹ̀ta dín ní ojú ẹjọ́ tó ti.

ba mu takada mu bo mani ke liya mi bayani la bi iznillah on website address bo ka ke le en ka mi scientist ka ala nga wo ma ya li qur'an bi iznillah o do ke do atomo aqulu qawli hadha wa astaghfiru allah li wa lakum ولسائر المؤمنين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته